kó dáríjì mi o ọjọ́ kan ó wá sú mi mo wá ní madam. I said, madam. O, o pè mí láàárọ̀. You call me in the morning. Uh, before three o'clock, o ti pè mí lẹ́ẹ̀mẹ́ta for before three, three different things. For three different things, you called me. O tún wá pè mí ní four ọ̀rọ̀lẹ́. And four at evening. Mo fẹ́ bèrè nǹkan kan, madam. Mi kì í ṣe ifá. <laughs> I said, madam, I'm not an oracle. Ifá náà máa ń bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ repeatedly. You always have uh, an oracle something. Mama. Over ẹ̀mí ò kì í ṣe ifá. I say the spirit of God is not horrible. <laughs> hallelujah. hallelujah. ẹ̀mí ò kì í ṣe ifá. kò sígbà tó dọ́dọ̀ fábọ́ ti gbé tọ́lẹ̀ wọ́n á rí nǹkan wọn wọ́n á rí wí ifá òde níjọlẹ̀ kó má mú akọ òmù kọjáde àbí nkankan ṣùgbọ́n lẹ́yìn orí fóònù nǹkan kan ṣáà jáde. <laughs> nothing came of it. mo gbàdúrà fún gbogbo àwọn wòlíì. I for all the prophets in the house. àwọn wọ̀nyí fi oore wọn dùn. that their people denying your blessing. wọ́n dẹ̀ fi kọ́ọ̀lù báyé wọn. and they want to want to destroy your life with God. láti òní lọ àwọn tó ń pè yín lọ́wọ́ fún wọn nípò yín lọ. ẹ má pa wòlíì. kill prophets sọ́ọ̀lù sọ fún. Saul ó ní àkàrà ti tán a lè wòlíì láì mú nǹkan kan dání. the bread is finished because yes. you go to prophet with it. kò tí ó mú tọ ẹni ọlọ́run náà. torí tradition you cannot go to a, a prophet you cannot go to without prophet. blessing them. if you are using that habit go and stop it. bó o bá kúnlẹ̀ síwájú wòlíì tó gbàdúrà fún ẹ tó rìn lọ́wọ́ òfò bó o bá ṣe ń lọ àṣẹ wòlíì yẹn padà sí ọ̀dọ̀ ẹ̀. if you need me for a prophet and then the prophet pray and you don't bless the prophet the same woman he pray for you oh, wa, oh, wa, to, and then you, you put your hand daddy, you, uh, uh, daddy take this little token and he pray and then he, he smile your prayer is answered. ṣùgbọ́n ó gbàdúrà yẹn ó lagun ó tún sọ yìí. but he pray he sweat and he spoke in tongue. ó kọlẹ̀kùn ilé harama. he knock the na house door. ó wọlé window. and he went into the house window. ó wọ gbogbo yàrá. he went into all rooms. ó wá ní àbọ̀dá ah, yẹn rìnrìn ó gbé dìbò. kí ló wà nídìí ẹ̀ tó ń gbé fún òní. Ọlọ́run gbèdí fún pé ó ríran bó ṣe jáde ń bẹ̀ yẹn làṣẹ yẹn kú. as you go back out the zeal come back to him. that is why some people continue to call prophets. ó ní àwọn èèyàn kan ṣe máa máa pe wòlíì. kábíbélì jẹ́ lọlé. ó já sálò lọ́hùn pé. ó ní ìdá mẹ́rin ṣẹ́kẹ́lì fàdákà lọ́wọ́. ó ní ìdá mẹ́rin ṣẹ́kẹ́lì fàdákà. èyí lè rí òfò ẹni ọlọ́run náà. about four thousand dollars ni wọ́n sọ yẹn. kí ó lè fi ọ̀nà wa hàn wá ní israeli láti jẹ́ wọ́n bá gbé four thousand fún ẹ báyìí pé kò ṣe prayer ò ní ṣe prayer. Ah wàá gbà wẹ̀ méje àwọn gẹ̀ẹ́tẹ̀ perfect ètò tún lọ́ọ̀sì wọn wá pè yín láti nàìjíríà. the the one that's going on now they will call you from nigeria. wọ́n ní wọ́n fẹ́ ṣe prayer méje èèyàn méje náà fẹ́ kó lórí òkè. they want to take seven people to the mount. wọ́n á dẹ̀ gba àwẹ̀ ọjọ́ méje nítorí. they will pray seven fifty seven uh, prayer before before of you. wòlíì méje yẹn máa break. seven prophets will break. wọ́n á ṣe owó mílò ọjọ́ méje. they will have to count the mílò money for seven days wọn ò ní ṣàìgbà ẹ̀ tó pé they will wòlíì ìjọ ẹ tó kó fún ní ọrẹ kékeré. because your prophet of your church has you also bless a little bit. kò kún ẹ lójú. He did not, you did not Ọlọ́run á wá rán àwọn wọ̀bìà. God will now send him back probably. Arọ̀sí ẹ. Warmongers. Wọ́n á dẹ̀ sọ̀rọ̀ tó máa ta. And they will give you a vision that will destroy you. Tọ́lọ́ máa ń fi ránṣẹ́ test they guessing use, game. They use a vision to be a testing game. Bàtí àwa kékeré. When we were Bí èèyàn kúnlẹ̀ síwájú wòlíì sí. When somebody kneel before a prophet. Bọ̀dá yìí máa bọ̀. But this man will know ìyàwó ni problem ìyàwó ò ní problem yìí o olúwa bá mi ran ọmọ rẹ lọ́wọ́ máa ṣàmì but mi ti dé ibi tí problem lọ I don't know where the problem is olúwa ran ọmọ ẹ lọ́wọ́ ìwé tó ń kà yóò ṣàṣeyọrí kò dẹ̀ kàwé o àṣà máa ṣàmì torí à ń gbọ́ burúkú lẹ́nu abọ́ rẹ̀ àṣà máa ṣàmì olúwa yóò kàwé yọrí fún ní ọkọ̀ balẹ̀ fún ní ọmọ Ah, ìyàwó tí mo wò yìí olùwàjẹ́ ó rí i. àwọn ní àmì òní yẹn ti gẹ̀ẹ́tì pé problem ẹ̀ nìyẹn ìgbà tó bá máa gbéra kalẹ̀ ibi ìyàwó yẹn ló ti máa sọ ẹ̀ dọ́kọ̀. so ẹ ti understand mi you understand the way they play the game. ìgbàlódé ẹ̀mí ti pọ̀ o ìgbàlódé èdè ti pọ̀ áfíríkà wọ́ndà ẹ̀mí ti pọ̀ o olúwa o sàmì sí tirẹ̀ ibẹ̀ ló ti máa sọ áníwò ni yẹn ríran kò dẹ̀ rí gbú ohun tó àmì tó ṣe ló fi gẹ̀ẹ́tì ẹ̀. You say the prophet vision, he didn't see anything because of your loud amen at your prayer point. Àwọn psychologist ni. That we call psychologist prophet. Psychologist. Wọ́n wá dé ìkórìtà yẹn wọ́n ní kí la fẹ́ fún wòlíì. They said what we gonna give you. Wọ́n wá kó owó yẹn they gather the money. wọ́n ṣe lọ. as they were going. mo sọ má gbàgbé ibi tí mo dúró sí mo lẹ́nu kan kó package ẹ̀ dání. as somebody had a package in your hand looking for you. yes. ní israeli látijọ́ nígbà tí ọkùnrin kò bá lọ bèrè lọ́dọ̀ ọlọ́run uh-huh. báyìí ni máa ń wí. rapido rapido <laughs> rapido. ẹ jẹ́ kí ẹ lọ sọ́dọ̀ àìsàn nítorí ẹni tí a ń pè ní wòlíì nísinsìnyí òun ni a ń pè ní àrìnà nígbà àtijọ́ nígbà náà ni sọ́ọ̀lù wí fún ìránṣẹ́ pé ìwọ wí rere wá jẹ́ kí a lọ bẹ́ẹ̀ ni wọ́n sì lọ sí ìlú náà níbi tí ẹni ọlọ́run náà gbé wà. ta lẹni ọlọ́run tí wọ́n wá samuel ni o meanwhile ọlọ́run ti kó pákéjì ayé sọ́ọ̀lù sí ọwọ́ samuel for the past three days of of of Saul life in the word of Samuel. bí wọ́n ti ń lọ sí òkè ìlú náà. wọ́n ṣe ń lọ. wọ́n rẹ̀ wọ́n mú di a ti ń lọ fa omi. wọ́n bi wọ́n léèrè wípé. wọ́n béèrè pé. arìnà arìnà wo ló wà níyìn. wọ́n sì dá lóhùn wọ́n sì dá wọn lóhùn. ẹgbà báyìí. wọ́n sì wí pé ó ń bẹ wò ó ń bẹ níwájú yín yára nísinsìnyí nítorí pé lónìí ni ó dé ìlú ah. nítorí tí ẹbọ ń bẹ fún àwọn ènìyàn lónìí ah. ní ibi gíga bí ẹ̀yin ti ń lọ sí ìlú náà eh, ẹ̀yin ò sì rí kí ó tó lọ sí ibi gíga láti jẹun. tó ní pákẹ́jẹ ó máa pàdé ẹ̀ lọ́nà lẹ́nu. yéésù ah, títí òun ò fi dé nítorí òun ni yóò súre eh. sí ẹbọ náà lẹ́yìn èyí ni àwọn tí a pè yóò jẹun ẹ gòkè lọ nísinsìnyí lákòókò yìí ẹ̀yin ò rí wọ́n gòkè lọ sí ìlú náà bí wọ́n sì ti wọ ìlú náà bó ṣe wọ̀ lù kíyèsí sábẹ́ẹ̀lì ń bọ̀ wá. mo ní bó ṣe ń jáde lẹ́yìn sọ́ọ̀lì. àṣẹ àṣù àgẹ́dín náà tọ́jú tó bá lọ sí àyè. aláàdúgbò tọ́jú ẹgbẹgbẹ̀rún lọ. yọ̀bẹ ní fásitì. tí wọ́n bẹ iṣẹ́ ayé rẹ̀. lẹ́yìn inájú méjì ní kí lórúkọ Jésù. sábẹ́ẹ̀lì ń bọ̀ wá pàdé wọn. sámúẹ́lì pàápàá ó gbé pákéjì yẹn ó ń bọ̀ wá pàdé wọn. láti gòkè lọ sí ibi kíga náà lásìkò kí lọ síbi gíga náà uh-huh. olúwa ti wí fún létí samuel ní ijọ́ kan. ẹ wá gbọ́ olúwa ti sọ sétí samuel ní ijọ́ kan pé. kí sọ́ọ̀lù kí ó tó dé wípé. kí o oh, somebody hallelujah. hallelujah. olúwa ti sọ fún samuel pé kí sọ́ọ̀lù tó dé ẹnìkan ń bọ̀ o máa fòróró yàn o níwòyí ọ̀la èmi ò rán ọkùnrin kan láti ilẹ̀ benjamin wá sí ọ ìwọ ó sì dẹ sí ilé orí kí ó lè jẹ olórí ogun israẹli àwọn ènìyàn mi. ẹ̀gbọ́n sẹ́rí ẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ló sọnù. a court was lost. tí wọ́n wá. they were looking for it. tí wọn ò rí. they couldn't find it. ibi tó ti wà ni wọ́n ti lu dàìkó. they they they met. wọ́n lu dàìkó wọ́n lu dàìkó wọ́n sọnù ẹ ti oh, pẹ́ the lord abadani lu wọ́n lu daiko bẹ́ẹ̀ yóò bá lu daiko ó sọnù nìyẹn. and then when you lu idaoko then you lost. ẹlòmíì ti sọnù ó ti lu daiko sábà. some people are lost they just become a lost vessel in the country. inú ènìyàn ò lè dùn bó lo twenty years inú ìkó má dé nàìjíríà rárá. It, they, somebody will not be happy to spend twenty years in this country without having to visit Nigeria. Eh, àwọn gbogbo àwọn tó ní I don't have anything to do with owó ni ò sí o. Everybody that says I don't have anything to do with Nigeria because they are broke. Irọ́ ló bá. He's a liar. Tó bá lówó wá dé Nigeria. Mo bá lówó. You have money, ah, you love to visit. Olúwa ṣe ìránṣẹ́ ọ̀rẹ́ ìránṣẹ́ ọ̀rẹ́ mi kan Ọlọ́run bless ẹ̀ oṣù tó gbàwé ló lọlé. Ó ìgbà gbà ó dé fẹ́ dé Nàìjíríà. My, my friend, the day ah. he got his green card oh, is when he oh, went. Oh, that day. He went out. mo gbàdúrà gbogbo ẹni tí wọ́n fi ìwé ní ìyá rẹ̀. everyone that their green card is denied. tí wọ́n dẹ̀ sẹ́gbọ́n ilẹ̀ yìí. and the lórúkọ jésù lẹ́yìn ìsọjí ọ̀rọ̀ sílẹ̀ fún àánú fún. we open the door for green card in jesus name. lórúkọ jésù. yes ma. níwòyí ọ̀la níwòyí ọ̀la èmi ò ran ọkùnrin kan láti ilẹ̀ benjamin wá sí ọ ìwọ sì dọ̀rọ̀ sí lórí kí o lè jẹ olórí ogun israẹli àwọn ènìyàn mi yóò sì gba àwọn ènìyàn mi là lọ́wọ́ àwọn filistini nítorí èmi ti bojú wo àwọn ènìyàn mi nítorí nítorí pé ẹkún wọn ti dé ọ̀dọ̀ mi nígbà tí sámúẹ́lì rí sọ́ọ̀lù. bí sámúẹ́lì ṣe rí sọ́ọ̀lù. olúwa wí fún pé olúwa sọ fún pé ọkùnrin náà tí mo ti sọ. ẹni tó máa wá ṣe é láàánú. the person that will be your benefactor. lórúkọ jésù ẹ ò ní mí ara yín. jesus say you no miss that person. ní orúkọ jésù. bó ṣe rí lọ́ọ̀kọ́ bá òkè. the moment he saw him. ọlọ́run sọ fún sámúẹ́lì pé. God so Samuel. ẹni tí mo rán sí nìyẹn. that is that man I sent you to. Aha. Ah. òun ni yóò jọba àwọn ènìyàn mi. bẹ́ẹ̀ni sọ́ọ̀lù sì súnmọ́ sámúẹ́lì ní ẹnu ọ̀nà yìí ó sì wí pé. ẹ wá wo ibi tí ìran wà ó sọ fún yẹ́sì sọ fún mi. yes èmi ń bẹ̀ ọ́ mo bẹ̀ ọ́ níbo ni ilé àrìnà gbé wà. ẹ wọ ó ó ó pàdé ẹ lọ́nà but kò dà he met the prophet did not know the prophet. sẹ́wọ́n ìdásọ́nù ló wọ́n sì wí pé. hello ẹni tó ní gbogbo package ayé. the person that has the package of his life. ó pàdé ẹ. he met him. ó ti wá ń béèrè. and he was asking him. ẹjọ àríran tó wà nígbà. where is the seer that is in this country. láì mọ̀ pé not knowing. ẹni ẹni àwọn lọ ọ̀nà lákòó. he was met ó sọ fún ènìyàn méje pé kó o tó délé wàá kọ́ láàrin àwọn you are going to meet your benefactor. Yes. Oh, sorrow. Sámúẹ́lì is dá sọ́ọ̀lù lóhùn wípé. Sámúẹ́lì dá sọ́ọ̀lù lóhùn pé. Èmi ni àrìnà náà. Èmi ooo oh, I am the seer. Ẹ eh, àrìnà. Àrìnà náà kọ sí bẹ́ẹ̀ kò. Yorùbá yẹn deep ẹnu tí Àjàyí kọ fún wa tá à ń kà nìyẹn aráàlú ẹ ní Samuel Àjàyí Crowther ẹnu tí àwọn abẹ́kúta gbélé wa lọ́wọ́ nìyẹn ká dáadáa. gòkè lọ síwájú mi ní ibi gíga. Samuel wa sọ fún. ẹ ó sì bá mi jẹun lónìí. èmi ni wọ́n rán ẹ sí èmi dẹ̀ la sí ẹ hmm, gòkè lọ èní àjọ máa dá ẹ̀ nìyí hmm. torí Samuel pápá ti wà nú àwẹ̀ yìí àwọn yẹn náà oúnjẹ wọn ti tán wọn ti wà nú àwẹ̀ láì mọ̀ pé Ọlọ́run fi ọjọ́ mẹ́ta yẹn preserve wọn. God used that three days journey to preserve them for the throne. ẹ wo bó ṣe ṣẹlẹ̀ o. look at the way it happened. kẹtẹkẹtẹ ló sọnù. a coat was lost. wọ́n wá. they looking for it. wọ́n dẹ̀ sọnù sínú kó. and they lost in the wilderness. wọ́n wá àárín. they were looking for a seer. láì mọ̀ pé. not knowing that. Ọlọ́run ti pèsè ìtẹ́. God has prepared a throne. for Saul. for Saul. kà mo fẹ́. read further I want to stop gòkè lọ síwájú mi ní ibi gíga ó sì bá mi jẹun lónìí ilé òwúrọ̀ eh. èmi sì jẹ́ kí o lọ gbogbo èyí tí ó wà ní ọkàn rẹ ni èmi ó sọ fún ọ. ẹgbẹ́ ó ní ìran gbogbo tó ń pa ẹ láyé torí ẹ sọnù sínú gbó i will tell you. ní ti àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ tí o ti gbogbo àwọn ẹjọ́ ta ló sọ fún samuel. who told samuel. kẹ́tẹ́kẹ́tẹ́ sọnù. ta ló sọ iye ọjọ́ tí kẹ́tẹ́kẹ́tẹ́ fi sọnù. who told him number of days that he lost a cold. ó ní kẹ́tẹ́kẹ́tẹ́ tó ti sọnù for the past three days yẹn má bọ́dà lórí ẹ̀ mọ́. nítorí tí wọ́n ti rí wọn. somebody hallelujah. wọ́n ti rí wọn. they have seen sọ fẹ́ nìkan problem tó torí ẹ̀ wá sí ìsọjí yìí má wọ́rì lórí ẹ̀ mọ́ káyọ̀dé ọlọ́run ti yanjú ẹ̀. it is already solved. the problem oh, already solved. problem tó ní tó torí ẹ̀ wá mi má bọ́dà lórí ẹ̀ mọ́ ọlọ́run ti yanjú ẹ̀. torí samuel rí i pé. because samuel saw that. ọkàn sọ̀lù ò balẹ̀. the mind of saul was not at peace. even when he saw it he was still not at peace. òtún jẹ́ ń bà nínú jẹ́ nígbà ló he was looking for the place. Ah, wọ́n ní bọ́mọdé bá ròyìn. when a child saw honey he would use the knife. àtọyìn èwo ló máa ń yòòyàn. àkàrà ni. ok àkàrà ló ń yòòyàn. it is it is the bread that satisfies. but when a, a dog is. a little i saw it. honey. that's what happened kẹtẹkẹtẹ ló ṣe àwọn wò. he was looking for kẹtẹkẹtẹ. kò dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ọba. he was not that kingship is before him tó bá wá jọba tán. after he become a king. thousands upon thousands of kẹ́tẹ́kẹ́tẹ́. many colts. tó ń bọ̀ tó ń bọ̀ wá ní. will come to him that he will have. kí ló wá ṣe tó ń dààmú ara rẹ. are you bothering yourself. tó sọ̀rọ̀ rẹ di aláìní sí amẹ́ríkà. when you have a big God tó lè sọ ìgbèkùn di ọ̀rọ̀ láàrin ìṣẹ́jú kan mo wọnú májẹ̀mú ìpè ọlọ́run lọ mo sọ tẹ́lẹ̀ sínú ẹni tó lè ṣàmì mo bá lè rí àmì méje àmì méje tó lè ṣí gbogbo ìrẹ̀kùn mo bá láṣẹ ohun tí ọ̀run kọ mọ́ ìṣẹ̀dá rẹ ayọ̀ tí ọ̀run kọ mọ́ ìṣẹ̀dá rẹ ìṣòdò tí ọ̀run kọ mọ́ rẹ ó yẹ kó máa fọ́ lọ́wọ́. dúró. Don't forget chapter ten verse one what it says there. O nílò ẹ̀sopọ̀. You need a connection. Oh God. Samuel sì mú ìgòróró. Samuel wá mú ìgòróró. Ó sì tú sí ilé orí. Chapter ten verse one. Chapter ten verse one. Follow me. Ó mú ìgòróró. Yes, ó sì fi ẹnu kò ó lé ẹnu. Ó fi ẹnu kò ó lé ẹnu. Ó sì wí pé. Ó sì wí pé. Kò ṣe pé nítorí Olúwa ti fi òróró yàn án lé olórí ní ìní rẹ. Bẹ́ẹ̀ni nígbà tí ìwọ bá lọ kúrò lọ́dọ̀ mi lónìí ìwọ ò rí ọkùnrin méjì ní ẹ̀bá ibojì rákẹ́lì. ẹ dún bẹ́ẹ̀ ibi tí mo parí ẹ̀ sí ni pé a padà fi òróró yan Sọ́ọ̀lù yìí. Saul was chosen as a king. ní ọba as a king. ẹ jọ kí ló wá lọ. He was looking for a coat. Ó gbàgbé ohun tí mo sọ ní Isaiah thirty four sixteen. Hope you have not forgotten what I told you. Ẹnì kan kì yóò fẹ́ ẹnì kejì rẹ̀. The one will not but to find his next person. Ẹnì kejì tó láti bùkún fún Sọ́ọ̀lù ní Samuel. And the person that needs to bless sọ̀rọ̀ samuel. àdúrà wà ń mò ń gbọ́ létí mi gbọ́ ẹni tó máa bùkún fún ọ wà á lè sára o kó má jẹ́ olùmọ̀ tó padà ọ̀tá. so that he will not come back to be your enemy. kó má jẹ́ ń gbé dìde ló máa padà gbé ẹ lulẹ̀. so that will not be the person that exalt you. Sámúẹ́lì ló gbé Sọ́ọ̀lù dìde. it was Samuel that rose up Saul. Sámúẹ́lì náà ló fa ìjọba Sọ́ọ̀lù yá. ó dìde ká gbàdúrà yìí kó sọ́ọ̀lù yá. pray this prayer. ẹni tó máa lò. the person that God will use. láti gbé ayé mi dìde. to exalt my life. má jẹ́ o tún padà dìde iṣẹ́ ìjákulẹ̀ fún mi. má jẹ́ o padà dìde iṣẹ́ ìjákulẹ̀ fún mi. ó yá polúkọ Jésù sọ́ọ̀lù àdúrà of Jesus. In the mighty name of Jesus. The person that you will use to rise up my glory, let them not be the same person that will destroy my glory. Pray. Pray. Pray. Pray. Pray. Jesus' name we pray. Jesus, àdúrà méjì mẹ́ta péré ni mo fẹ́ gbà. two or three prayer I want to offer. nínú gbogbo ẹ̀yà Jacob tí a ń pè ní Israeli. among all the tribe of. ìdílé Benjamin ló kéré jù. the household of Benjamin was the least. ṣùgbọ́n ọba àkọ́kọ́ tó máa jẹ ní Israeli. for the first king that will reign in Israel. ìdílé yẹn ló kéré jù. came from the household of. ìdílé yẹn ló ti wá. Benjamin. nọwọ́ tó ẹ sókè. raise up your right hand. Olúwa ní kí a gbé àwọn kan dìde ní ìdílé ìyá. God said we should raise. ká gbé àwọn kan dìde ní ìdílé bàbá from the father family. nọwọ́ tó ẹ sókè. raise your right hand. <laughs> orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. call the name of Jesus Christ three times. bí mo ti na ọwọ́ mi yìí. as I raise up my right hand. mo dúró bí àṣẹ ìdílé mi. I stand as a seal of my family. gbogbo tí mo nílò láti di aláṣẹ. olúwa ṣe fún mi ayé àdúrà. for your family. God will turn you to symbol of authority for your family. That will take you to higher heights in life. Jésù Olúwa wa. Àmín àmín àmín orúkọ Jésù. Báyọ̀ kan tó kù yìí. Receive the last one. Ìdààmú kẹ́tẹ́kẹ́tẹ́ ló mú kí Sọ́ọ̀lù jáde lé. It was the trouble and the loss of cold that made Saul to leave the home. Láì rò tẹ́lẹ̀ ó pàdé ìwọ̀ba. Not knowing he become a king kò lè dára kò má bàjẹ́ òní mo ṣe wá ọlọ́run mi. kó lè dára ló mú kí ọ̀pọ̀lọpọ̀ wa wá sí ìlú yìí. for to better is what God, uh, makes some people to come to America. ìdààmú pé kó lè dára for a better life. for a better life is what make a lot of people to come to this foreign land wọ́n dẹ̀ wá wá lu iná kò tún bẹ́ẹ̀ tà. and they were in this land it's not even better. ṣùgbọ́n torí kò wà nínú àjọ yìí. but because you are in the gathering today. ìdààmú kẹ́tẹ́kẹ́tẹ́ ló mú sọ́ọ̀lù rìnrìn àjò. it was the trouble of uh, at the lost cause that make ó bá ipò ọba pàdé. and he met with the kingship. gbogbo ìpòrúurú ọkàn tó mú mi wá sí amẹ́ríkà. every trouble of my mind and my life in america. lọ́mọ́ríkà tí mo wà yìí. in mi pọ̀ mọ́ àwọn aládé yìí. Jésù olúwa olùkọ́ bí orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù tọ̀mí síbi gíga ọlọ́run tọ̀mí síbi gíga tọ̀mí síbi àwọn àgbẹ̀sẹ̀ alágbára ní lónìí. Jésù olúwa wa. Àmín àmín àmín lórúkọ Jésù. Àìmẹ́sí lè dá o, àìmẹ́sàn sí rí i èṣù máa dán ọlọ́run wò àìmẹ̀sì lè dá. àìmẹ̀sì lè dá àìmẹ̀sàn sí rí èṣù máa dán. Èṣù máa dá ọlọ́run wò, àìmọ̀ sí lè dá àdàbà. Èṣù máa dá ọlọ́run wò. shaking right now. gbogbo ohun tó ń mì ọ́ tó ń fi ọ́ làkàlàkà. the thing that is shaking you that is making you to láti òní yìí lọ. from today henceforth. pẹ̀lú ìrìn ọ̀run tó ń sẹ̀ yìí. with the zeal due to the Lord. ọ̀run fún ọkàn rẹ balẹ̀. àmì àmì àmì lórúkọ jẹ́. Come as a dew. Ah, Ọlọ́run fún mi ayé kò ló pe bàbá. Ah. wá bí ìrìsílò sáà máa dà lórí òkè. tí kò lóògbé. agbára ọlọ́run pọ̀ agbára ọlọ́run pọ̀ ó lànà sórí òkun ó wọ́n ti Jẹ́ríkò wọ́n. èṣù mi ayé èṣù mi ayé èṣù máa mi ayé o olóyè ọlọ́run o èṣù ayé jà o èṣù. já Jehovah dá já Jehovah dá. Olúwa fi iṣẹ́ rán mi. Oh. Nọ̀mí jẹ́ ojú mi nù ọ́. Nọ̀mí jẹ́ ojú mi nù ọ́. Nọ̀mí jẹ́ ojú mi nù. Raise up your right hand. Mo Wipe away my tears. You are blessed. For I trust in thee. Mo gbẹ́kẹ̀lé ọ bàbá mo gbẹ́kẹ̀lé ọ. Nọ̀mí jẹ́ ojú mi nù. Nọ̀mí jẹ́ ojú mi nù. ológo yọ nínú ìṣòro èyí tí mo wà o jẹ́ kí n gbà ṣẹ́gun lómi jẹ́ lómi jẹ́ lómi jẹ́. kan ni mo fẹ́ fi parí ẹ̀ arọ tó wà lẹ́nu ibodè ó dìde ó gbé àkéte rẹ̀ nínú sọ̀rọ̀ èyí tí mo wà ó jẹ́ kí n gbà ṣẹ́gun lómi jẹ́ lómi jẹ́. báyìí. bring a offering. pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ yẹn. with your